yóò fi ní jòdò ni pé wọ́n máa sọ pé tí zero bá raise to power ni ó mọ̀ fún wa nínú zero ẹja akẹ́kọ̀ọ́ kan bíbà o nínú zero tó bá jẹ́ wípé iye iye méjì nwa máa ń wà nínú tó yẹ kan a máa ń sọ pé indeterminate ni ó je, bó ló ṣe jẹ́ bẹ́ẹ̀ a ní zero raise to power zero sí pé nǹkan kan la lè ṣe kí ni ọ̀nà méjì la lè gbà túmọ̀ rẹ̀ zero raised by zero lè jẹ́ one pẹ̀lú òfin wo pẹ̀lú òfin power zero ẹ má gbàgbé òfin yẹn náà ni pé gbogbo nọ́mbà tó ti raised by zero kí ni ọmọ fún wa yóò mọ̀ fún wa ní one ẹ gbogbo nọ́mbà tó ti yóò mọ̀ sí kí ni o yóò mọ̀ fún wa ní one. zero náà lè túmọ̀ jẹ́ zero torí n ṣe pé tùmọ̀ zero raised by n náà ni pé kí zero ọmọ multiply ara rẹ̀ lọ́nà zero so tí a bá ta kí zero ọmọ multiply ara rẹ̀ lọ́nà n pé zero times zero times zero times zero ẹ mọ̀ pé zero disaster ni ẹni tí tiẹ̀ ti jóná kọ́mọ kóná mọ́ ti wà ní so tẹ́ ẹ bá multiply zero pẹ̀lú ara rẹ̀ iye ìgbà tẹ́ ẹ bá rí kẹ́ máa multiply pẹ̀lú ara rẹ̀ zero ni ó mọ̀ fún wa àjọ tí pé zero raised by zero ó lè jẹ́ one ó dẹ̀ sì tún lè jẹ́ zero ẹ̀ torí pé awuyewuye ti wà ń bẹ̀ wọn àjọ tí pé a máa ṣe pé ni a máa sọ pé indeterminate. torí ẹ̀ ló fi jẹ́ pé nínú àwọn ìwé mìíràn wọ́n fi máa ń sọ pé kí ni o wọ́n máa ń ṣàdáyanrí pé kí ni tàbá ní nọ́mbà kan rẹ̀ sùpà zero yóò mọ jẹ́ one tó tọ́ yóò gbúdọ̀ jẹ́ zero ẹ dákun ṣá gbọ́ àlàyé yẹn yé